السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته توافع في ذلك تسواجه بقواعد تاس الشرع له أن أفاسوا المن تبما الله هو قبني ومنه وجه قدامه أضره ويوات وزوار له àwọn táàbù sọtẹ́lẹ̀ àwọn náà ajípọ̀ fún tọwọ́ kọ̀ máa yìí náà alìílmù afdọ́lù mọ̀tọ̀lóbin fàtọ̀líbò alìílmù afdọ́lù mọ̀tọ̀lóbin fàtọ̀líbò min akmalin nasi mizanan min akmalin nasi mizanan wa rujhana والعلم نور فقم بالعلم معتصما إن نور انهم تفوزا لدى الرحمن مولانا وهو النجاة ففيه خير أجمعه وهو النجاة ففيه خير أجمعه ولجاهلون أخف الناس ميزانا والعلم يرفع بيتا كان منخفضا والعلم يرفع بيتا كان منخفضا والجهل يخفضه لو كان ما كان والجهل يخفضه لو كان ما كان العلم أفضل مطلوب فطالبه من أكمل الناس ميزانا ورجحانا من أكمل الناس ميزانا ورجحانا من أكمل الناس ميزانا ورجحانا والعلم نور فقم بالعلم معتصما والعلم نور فقم بالعلم معتصما إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا وهو النجاة ففيه الخير أجمعه وهو النجاة ففيه الخير أجمعه ولجاهلون أصف الناس ميزانا وإجعله نارا الناس ميزانا ولعلم يرفع بيتا كان منخفضا والعلم يرفع بيتا كان منخفضا ورجال يرفضه لو كان ما كان ورجال يرفضه لو كان ما كان

بالفضائل في هكذا الإسلام Afá ní alìlmù afdal matlubi. Tí ó bá ní èèyàn wà nǹkan láyé rẹ̀, tí wọ́n dáàmù a fòòrò, àfá ní ìmọ̀ tí èèyàn máa fàṣìkò ní táìmù táwàì kí náà lọ sí wọ́n ní wọ́n lọ rí gbẹ́lẹ̀ fókè ní wọ́n ní rí góòdì àti jí lọ báyìí nígbàjí sọ́fẹ́ wọn haraba halaba jígá àwọn hẹ̀rì hẹ̀rì ah aláìsẹ́ bá rí góòdì bá wọn aláìwọ́n sì fi lówó ẹ̀sọ̀ fẹ́ tí ń bá wọn pẹ bá ń pẹ́ kọ̀ mọ̀ sí sọ wọ́n lè rẹ̀ wọ́n níbo wọ́n ní ní orúùmù tí wọ́n ti ń tú ẹja tó ń jáde nínú ẹ̀bá yìí sọ́bá jọgọ́rùn láwọn èèyàn ẹ̀rì pé 95 òní bọ́m̀bì ògbógbó iléeṣẹ́ gan ó ti rà fún alẹ́ àwọn olùwọ́bẹ̀ ọmọlọ́mọ ní máa wọ̀bẹ̀ wọ́n á sọ́dọ̀ lógbògbóró tàbí ọmọ gbá yagíyagí tí ń lọ wẹ́wẹ́rẹ́ mù fàtọ́lìbù àwọn tó ní ìtàlàsọ̀pọ̀lọ́lájú tẹ́rẹ tí bá wọ́n mọ̀ nínú akímalì náà sì mì ìdáná nínú ẹ̀ tó pé tí wọ́n bá ní wọ́n máa wọn èèyàn náà mọ̀ bí àdámà àwọn ọmọ kíhun ọlọ́rọ̀ bí báyìí àwọn ní wọ́n pé wà òjò hánà ọ̀sẹ́ tó lè tẹ̀ ṣùwọ̀n tó wọn àní tó tẹ̀sùn wọn àní ẹni ìtumọ̀ ẹ̀rìsọ́ wọn yàn sí wọn ló lọ ẹ̀sùn wáyé lé mi kí tọ́lébù lé mi kọyọ̀jú bí kẹ́kọ̀ọ́ fẹ́ fẹ́yàwó wọn ni àà kí ló gbójúlé alhamdulillah kí ṣe ti sáré mi mo ti há kọrin àjá ẹlẹ́ẹ̀kejì kí tún ní tó bí ọ̀rẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ àwọn àpá kútùbù síta alhamdulillah mo ní kí mi lórí kí ni tó tún tó fi àkọwálì rijal Ah, àkùrú ìyàwó rẹ̀ kápò mú ní ìsìn níbùlẹ̀ tó fẹ́ máa gbé ah, ọ̀pọ̀lọpàá jógún stọ̀ ọ̀kan fún wa níbi ní ìlú ìdájú ìmọ̀ jógún gbogbo ọmọ tí mẹ́lára rẹ̀ ayé òníwò in tó lè sẹ́yẹ̀ lójú ẹsẹ̀ tí ma lè fún wa lóra òníwò mọ̀kánìkò dé nìfẹ́ fẹ́ máa dà iṣẹ́ kílẹ̀ yìí sí ọ̀kan náà àwọn akọ̀wé ló ń jẹ́ ní cbn cbn ah, Allah akbar ah, kí wá ní wọlé fún yí lọ́dún ah, ní ló kéré jù lọ́dún kan náà bí 10 billion naira òtútù pé ah, kí ní àwọn nǹkan tí ẹwà rò pé ah, ilé wo wá ní ìfẹ́fẹ́ ọmọ ìsìta ah, ó kù sọ̀wọ́ rẹ̀ mo fún kọ́sọ̀ ibi tó fẹ́ ká gbé ní gbogbo nàìjíríà ni mo nílé ní Port Harcourt mo nílé lẹ́kọ̀ọ́ mo nílé bá dẹ̀rùn ọ̀pọ̀lọpọ̀ lè mi gan mi ò mọ ibi tó pọ̀lọpọ̀ wà mọ̀ tó ń bẹ lórí pípa òun lọ́dọ̀ lọ́ọ̀yà mi ò ọkọ̀ wọn kọ́ ebi kọ́lọ́kọ́ wa máa ń gbé ní tó wù ní ó kéré jù lójúmọ́ àwọn èèyàn gbọ́kọ̀ tó lójú sí ní ọgbà rẹ̀ wọ́n gbé lọ ní ọ̀rọ̀ kí n tó kú sí àbáyàwó sọ pé níjòlè àti àmọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ sì ni òun mímọ̀ lò pé ẹ̀ẹ́mọ̀dìdì pé ní wà lè ìlìmọ̀ lóòrú ìmọ̀ mọ̀lẹ̀mọ̀lẹ̀ tàkó ń bí lè ìlìmọ̀ sọmọ́ ìmọ̀ ó rí wípé kọlùkọlù ayé ò ní gbí ọlọ ìrètí sọ́ọ̀mù nìyẹn ìrùnmúta fàúzá láti àrọ̀fùnmà ní maolana tó rẹ́pẹ́ tó tọ́lọ fẹ́ jèrè lọ́dọ̀ ọba tó ní a ní àwọn àbìdáì ọ̀rọ̀ màkàrẹ́ abdurrahman ní labbaika ya maulai sam'an wa ta'a maulayen ọ̀gẹ́yàn máa jẹ́bẹ̀ maulayen ọmọ tí yàn máa jẹ́bẹ̀ maulayen ẹ̀rú èyàn máa jẹ́bẹ̀ maulayen al-abdai ó tún wá ní máa ní mẹ́fà ní ìtìyàtọ̀ ṣùgbọ́n nínú àdìdáde tàríwà níbi kí ìjùmọ̀ maulayen sayid sayid orin kí ni o mọ́wúlá sáà ní bọ́lọ́ ní sayidu àwọn ni àwọn afọ́lá kí dànù wa fún àwọn àbúrú yá mú ṣe Naam, wàlá. Ọ̀rọ̀ ọ̀dọ́ ìgbìmọ̀ rẹ̀ wáwọn nàìjátù fàtí ìkọ́ ìlú àjímáwò tí a bá ní kí ní máa mú yànlá ìmọ̀ ní o fàfí ìlúkọ́ ìlú àjímáwò ibẹ̀ ni fàfí ìlúkọ́ ìlú àjímáwò wọ́n fi ẹlé ìpọ̀lù gbogbo tí ń jórí láyé inú bolówó ẹ̀rì fáwọn aláìmọ̀kan wọn lásùsí ọ̀kan ọmọ ìyàn sọ́rọ̀ fún alánà abúkọ̀bọmọ̀ yá láti rí aláwíwá múrin wá láti fi sẹ̀rí ọsítù ni a lọ pẹ̀lú alátọ̀pọ̀ ní bá ti tẹ́tì pé ìyàwó rẹ̀ ti ní káńtà kí làwọn ó sì báyìí wọ́n làwọn padà lónìí bọ́dí padà ọdọ̀ àfáà àbábọ̀nà ló fà mo sì wá mọ nǹkan kan ó mọ ń lò sábàbí yẹn bá kó mọ nǹkan yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹgbẹ́ gbà kẹ́mọ́ ẹwọ́n jẹ́ kíníkà ṣe sí ọ̀rọ̀ ẹ̀mọ́ yọ lọ kí ni bá ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́ba lọ sọ́sọ́ padà ní bá ń káńtà kò sí ara rẹ̀ àkọ́kọ́ ẹni ní kó mú bí five thousand wa ọ̀sán bíi three five kó ọwá tóbi oṣù bí mẹ́ta sí mẹ́rin sáàrùn sáàrùn ebe ní agbúgbùrúgbùrú agbúgbùrúgbùrú rẹ̀ sáàrùn kí ní ìjọ ní tẹ́tẹ̀ bá ń báyàwó mi jẹun ó wọ́n láti fún mi díẹ̀ <laughs> Torí pé, káàmì mínà àkọ́fì náà sí mìzánà, aláìmọ̀kẹ́ kò síwá tí ò lè wọ́n látùsí tí ó bá léyàn látùsí kò nítùmà wọ̀lìjá ìlú náà àkọ́fún náà ti mi ìdáná ẹlẹ́à yóò wọ kọ̀ǹgárájì yóò wọ mẹ́rúwá kọ́tẹ́sí mẹ́rúwá ìwò mẹ́rúwá wá fọwọ́kọ̀ wọlé ìbẹ̀rẹ̀ lórí gbọ́ ẹgbẹ̀ tuntun kí ó sì ní fọ́kàn ẹ̀rìn kí wá ní bẹ́ẹ̀ ní àbá pọ̀kọ̀ rẹ̀ ìkó ní àbá pọ̀kọ̀ lórí èdè olúmọlúwà ti ti gbé tírípù lọ àkóso wàrà tẹbí sáà ń padà ọ̀sán mi wò tó padà ìntọ́ ṣẹlẹ̀ gan ìntọ́ wá ṣẹlẹ̀ wá jùlọ ní ilé àbá tí mi yàn ọ́ tẹ́lẹ̀ àbá ní onẹ́lẹ̀ ọ̀gbẹ́lẹ̀ tí wọ́n kọ́ súnmọ́ nù kọ́ fún sẹ́kàn yáyẹ tó ti kàbàkàbà wá ẹ̀jẹ̀ sì tẹ̀lé ọkọ̀ ilé àwọn ìdẹ́lẹ́tẹ̀ nínú àbá ní ọmọ náà tó fún ṣẹ̀kàn báyìí ní ojú báyà ìwàrà àgbàgbà ìkílódé kankan kí ni tí òṣìṣẹ́lẹ̀ ayé ẹ̀yìn tí wọ́n kàn kọ́ ó ṣe kí ni ẹ̀yìn kí a ní tẹ́sán ọ̀dọ́ ọ̀dọ́ ṣe sọ́lẹ̀ pọ̀ fún bí i nìkan ibi tẹ́lẹ̀ kaba dínú pa ẹ̀lẹ́ àkínní kan láwọ́já ẹ̀lẹ́ àkínní mo fẹ́ ọlọ́pàá wá ní ìfẹ́lẹ̀ ọlọ́pàá. ọlọ́pàá ni àbá tó ti ẹ̀ tó wà ní ẹni wẹ́dà nígbà wo ni tó ṣe nípa ní kí ló ṣe ó ń fọwọ́ kọ́ ilé àwọn rẹ̀ afẹ́mọ́jì àjálù wọn. sáà tó fún kálukú ọmọ ìjàfẹ́yàwó rẹ̀ ìjàfẹ́yàwó rẹ̀ sílùú ó ti fi báwọn nọ́mà ni láti normal ni lọ́dọ̀ tí ń nà nọ́mà ni ọ̀dà ọ̀wà nọ́mà lọ́dọ̀ tàwọn ṣe wá ẹjọ́ ìtẹ́jẹ̀ ṣùkọ́tù àpapìlẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ ẹjá lọ́kọ́tù kún kálukọ́ wá fáìlì kctf òní ibi bó ti ń sọ èèyàn ọgọ́rùn-ún ti ń bẹ lọ́jà 95 ní sọ pé sóòjì tó bá ní torí pé jàhìlú ni hum jàhìlú ni wà hum àkọ́fùn náà sì ní zánà àwọn ọmọ ìyá ń lọ síkò wọn wọkọ̀ obìnrin kan jókòó báyìí kọ́kọ́rọ́ sí jókòó tì ọkọ rẹ̀ wá jókòó mi ọwá sọ fáàfá pé wọ́n wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó àfàdé ah. kí ó sẹ́fẹ́ kí mi wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ìgbìnà ó sẹ́fẹ́ bí ń bóra ní ẹ̀yìn lẹ́ẹ̀kẹ́ lọ́ba bẹ̀rẹ̀ wà láì ọkọ̀ wà nínú èkó mẹ́rin o àti ibi tẹ́jì jókòó rẹ̀ ìjókòó ẹ̀yìn sáàmù sáfàrà ní sí mímí lọ́kọ̀ ẹ̀ mọ́rẹ̀ yọ̀ dábúrúkú jókòó kẹ́ jókòó mẹ́ sí kí ni kí ni pọ́blẹ̀mù yìí kí gẹ́lẹ́ mímọ́ sí ń gẹ́báyì wà lè já ìlú nà àkọ́kùn náà sì ní ìzára Wọ́n ìjá ìlú náà afọ àti ìyàwó jáde ni ìyàwó wa wọ níka ọkọ̀ trouser kí ìyàwó kí lọ kọ́wọ́ jọlọ wàlíjà ìlú nà Jama'a transaction sí ọmọ ní 30 minutes tó lè kìrì yóò ti parí ẹ̀ bóòlá ṣe lórí àkọ̀ọ̀kan fún ogun ma bá tẹ̀ lọ ma ò ní problem ma sọ́rọ̀ èso mọ̀tọ́lẹ́tì lọ tẹ́lá tẹ̀ẹ̀kan náà ni mọ̀tọ́lẹ́tì báwọn ní kàríkà ṣe ṣe táìmù ní kápàrí lọ́la ẹ̀ẹ́mí ọ̀ sẹ́rùpọ̀ ọ̀rọ̀ báńkì ń gbá mi ẹjá tètè lọ kó lè ẹ̀ẹ́ bẹ́ẹ̀ àbíkẹ́ ṣe gbá àni ọmọ bá tí ẹ̀ kò ní má ṣe bẹ́ẹ̀ torí wà ní já ìlú nà àpá àbúsẹ́lì mọ́bọ̀ wà lọ́rọ̀ àkíkọ́ yìí àti ah, ti ṣúrò nígbà tí ìdírò ní èsì lóró kò ti sún àkíkọ̀ torí kò sí owó díẹ̀ pé wà lè já ìlú náà الناس ميزانا وإيتاء Professor Emerson, Sàbábà ti ń fọwọ́ sí mú tí, wọ́n sì jáde ní ìfẹ́ ní tọ́ílẹ̀tì. Wàlìjá ìlú ní àkọ́ Ẹjẹ́ gbogbo ọjọ́ ìlú ìdí, àjọba ni ó, àtàrà lórí ọmọ sọfún bá ní bẹ̀lọ́n wọ́n wá ní ìwà jẹmáà lónìí olónìí tó bú ọba àrọ̀ tọ́lọ mútàmáàdù kókó bú ọmọ rọ tí wọ́n wá sọ sí ìsọ́sọ́rùn sí ìsọ́rùn àti ní olórí tọ́jú àfà ọmọwé ni wọ́n kò ìsẹ́ àfà káwó tí ìwájú tí gbogbo wọ́n máa sàmì lẹ́yìn rẹ̀ tàbí wọ́n tí ìwájú gbogbo wọ́n máa sàmì lẹ́yìn rẹ̀ tàbí wọ́n tí ìwájú náà ṣe pẹ́sẹ̀ntì àwọn oníwọ́ kí ìdìfà àníwọ́ kí jùmọ́ àti mọ́rí wàlìjá ìlú náà afọ́ọ̀kùn náà sì ní sáàyà wàlìjá ìlú náà afọ́ọ̀kùn náà sì ní sáàyà tí wọ́n bá náwọn èèyàn wọn àwọn dà àwọn àfáà ni ṣùgbọ́n èṣù dàrú máa ń yẹn lójú àrígẹ́ ni ó wọ́n ní láwọ́ ìwọ̀n òṣìlá dúdú ma wọ́n ká orí ma wọn lọ́wọ́ hmm, àgbáyé ti àgbáyé ti àgbáyé eh, ti gbé ọ́ láti ń pè láàbà kìí sáfà kí والعلم يرفع بيتا كان منخفضا والعلم يرفع بيتا كان منخفضا Ìmọ̀ jẹ́ ẹ̀dẹ̀ owó yẹn, ilé tí ò ló kọ tẹ́lẹ̀, ilé ilẹ̀, ìmọ̀ ó sì gbé òkè, ogun ayé ó sì máa gbọ́. Wà ìjálù ìyá sídùrù, láó káà máa káà náà. Bí lẹ́bà ti ṣe ní ó tóbi tó, kọ́ tó káyé ọmọ ẹgbọ́, tí àìmọ̀ kan bẹ́ tó jẹ́lé mọ̀, táìmọ̀ kan bẹ́ wọnú rẹ̀, yọ́ mọ̀ sókùnrùn díẹ̀, díẹ̀, díẹ̀, táyé kẹfẹ́ òbí ní gbọ́lé mọ́. Dad mi, dad mi, àyànkọ́ kí dì ní 1852 wọ́n tó sì sọ́rọ̀ ní igbólógbé lọ́yìn dáàdì a ní akọjọ́ pẹ̀lẹ́ à nílùú ní 1748 dáàdì ní ọkọ̀ pẹ̀lú lọ́jà ní gbangba nílùú ẹ̀tí sì sọ́rọ̀ yìí ọjọ́ máa mi nílẹ̀ àkọ́kọ́ tọ́ọkọ́ wá sọ́jà nílùú a àpẹẹrẹ ọ̀dẹ́ àláàrẹ̀ ìwọ̀lù jókèlérè oníyàn fi ń sílé ọtí gbogbo olé bó ti rí ọgá tó tí àìmà kan bá ti wọbẹ̀ yóò sókò kan ìlú nígbàtàwọn ìjọba rí màá bí kara àwùjọ lọ wọn rán fàdí tó ṣe nígbà tí yóò sì sì mẹ́mà kí ما ينفعنا وانفعنا بما علمتنا ان تيوس ولم فعلني في ماوى وبنتوس في ماوى جوس ولم فعلني في الدنيا والآخرة هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آل وصحبه وسلم تسلم كثيرا السلام عليكم ورحمة الله Ma'a ra'ayna 'ala al-'adl wa al عليكم لأعلم للناس إلا له رجعانا بالنسبة للناس إلا له رجعانا ولئن نور فأرسل إليهم قوة المتبع لنا